Baby, miss the person. Ẹgbẹ́ báńkì olúwo bí ọba tèmi. Olúwo wọ olúwo kọ ìjọba kan lọ́dọ̀ kan. Bàbá aláàjì jù mí aláàjì jù bàbá o. Ojú bàtà tó wà lẹ́yìn kí o ṣe. Ojú bàbá ètò ìṣẹ̀ṣà. Ẹgbẹ́ báńkì olúwo bí ọba tèmi.

To be the best, number one, nothing less. Baba you win it. You're play champion. You're my

vamos lá. wípé pàdé tó. The match is about to start. With person never see The match is about to start. gentlemen, ladies, one love, one love. Because we said forever, I look you Shallow septic lago, common one, no septic lago. Como uma pasta do cargo, eu quero ir lá e comer, compartilhar minha esqueleto. Seja de Today is today. Ẹni ni mi jẹ́ ẹni abẹ́nọ́wẹ́ o. Agbẹ́tọ́ máa sá sọ̀rọ̀ máa yẹ. Kì í fẹ́ ni bẹ́ẹ̀ wá sọ́nù ṣìkáwá mọ̀ rí o. Adájọ́ bọ́ ní ní a máa gba fáínà. Ọjọ́ náà ti pẹ́ o ọjọ́ náà pé nínú o ṣíkádé farabalẹ̀ káwé rẹ̀ má ṣẹlẹ̀ nínú ìrojú owó mi rí gẹ́gẹ́ ní èmú wẹ́ẹ̀dì nínú ìrojú wọn má rí o ẹ jẹ́ ká tẹ́tí bẹ́lẹ̀ jẹ́ ká máa gbọ́ bó ṣe mí lọ kálájọ ẹni lẹ̀ kó jí kó má sùn o kó máa wòran bó ṣe ń gbáná tó bó ṣe ń gbáná sí o ó ké tún wá o pẹ̀lú California àwọn ẹni gẹ́gẹ́ ká nìyí o ẹni nìmi jẹ́ today is today. DJ kí ló ń ṣẹlẹ̀ gangan DJ wáìkì okay okay. okay okay tún à California tó fi túmọ̀ sí wípé òkè ìjàgbà àti ìsàlẹ̀ ìjàgbà alájọ ń fi gagbága lónìí ladies and gentlemen. to the master side. Okay. That is throwing. Thank you. Okay. Something happened to the bar. And referee has the NFA to check the ball. And the ball, has already been changed. doing change, That's not trying. Another kick there. Free kick. free kick. Quickly, McTecky. The California boys is moving. California boy is moving. It's moving. Moving. Oh!

up is taken by Oketun FC. Another corner kick. Another corner kick. trying, trying. The owner of Itakba Kingdom is seriously watching the match. I greet only gentlemen in council present here today. All of you Jagba in council present here today. That's free Looking for California. Definitely. California want to kick it ball. The silence. Aside to all the soldiers. Wonderful. Oh no! Wow! Wonderful! Wonderful keeper. That was fantastic! Wow! This is fantastic. Okay, so clap. Okay. keeper shows up that even international keeper. Wow. This man no go grip for anybody. Wow, ah, wow. Wow. That is okay, wow. Two throwing. Throwing, eh? Okay, three. Throwing for okay, two. No grip for anybody. Okotun no go gree for California, California sef no go gree for Oketun. No gree for anybody. Another story from Oketun football club. Easy boy, easy, easy. Another free kick. Yes. Free kick by Oketon Football Club. Direct free kick. FC Monica Asaiti. Yes, sir. So that DJ Dollar. DJ T Dollar. Thank you. I cite you over there. The free kick is going to be taken by Okedo Football Club. Yes. Oh no. Another three for California. Three for California. President Wole, I cite you. That is the president of IDYA. Yes. The president of the Jagba Development Youth Association. The president Oluwole Olowo. Babe Alashe Adesanya. Yes, I cite you. Wow. No grief for anybody? No, by the is it's ripping. Pastor. California want to throw the ball. Live from California Football Club Jumoro Festival 36. I'm not Nigeria, I'm in Ghana. Yes, mama, mọ èmi náà mọ Ghana mi ò gbọ́ Yorùbá dáadáa. Èmi náà mọ. Ghana ló ti gbé wa. Jumoro Festival. If I say Jumoro, they go allow me to talk. I love Gato Football Club, Coqueton and California, Final Saga. Is this tight. Wow! Wonderful keeper. International offside. Okay. Okay, two is on the march. Yes, no. On the run. Oh, wow. California. California. Okay, it's long. Hey, don't miss leg. So don't miss ball. Wow! Number it. it's the ball, it's the ball, it's golden! Number eleven, what's the ball? Oh oh, oh, oh no! Oh no! Oh no! Cheap, man! That is no kick. Yeah. Body bounce it, aside you, I do bounce it, aside you. He's going, he's going. Wow, wonderful. Wonderful keeper. Okay, two is moving is on the march. Oh, that, that is, California. California. Oh no! Wow. International free kick. Free kick. Referee is free kick. That is free kick. No argument. No mogo mogo. Aside to Oluwaseun, the free kick, aka Obalayo. California Football Club. President Ọ̀gáláyò Ayọ̀lọ́pọ̀n Asaitiu Olúwaṣeun. Kùbá Alájì Asaitiu. Aláṣẹ àtọyó méjèèjì Asaitiu Kùbá Alájì. Ajẹ́tìmọ̀bí. AJ Cash is here in the building. Oh no! Achetumobi. You know. Achetumobi, Honorable Achetumobi. AJ International. AJ Italawa. Èèyàn Sean Paul. èjè yọmọkẹ́. Booking for California. Oh, best keeper for Keaton. Okay, Easy boy. California Pastors. Okay, Tom. Yes. Okay, Tom ti sálẹ̀ jágbá. Ìkan náà ni wọ́n. Yes, so one love. Ajẹ́tùmọ̀ bí ìzẹ́. One love. Bàbá àwọn ọ̀dọ́. Nọ́mbà three kìkìmọ̀. Wow! Moving! Wow! Wonderful! Easy. That is a wonderful keeper. Yes. The California is moving. Ikitiba pass to number seven. Number seven is moving. Number seven moving. Wow. Wait, no, no, no. Let's go, let's go, Geto. Number nine. Ikitiba to the opposite. to number seventeen. So oh, no grief for anybody. It's go kick. Go kick for California. sókè. Yemi Ogushola, your attention is needed here. Yemi Ogushola, your attention is needed here, please. Mo kí gbogbo ẹ̀yin ológun yé Ìjàgbá tìlú Ìjàgbá. Yemi Ogushola, your attention is needed here with immediate effect. Olùfagade ìfagadé aláṣẹ aluminium throwing throwing for California he's going oh no easy boy wrong one. Ṣẹ́gun Fagade Táyé olóhùn Kẹ́hìndé olóhùn Ìfẹ́. Okay. Yẹmí Ògúnṣọlá yà attention ní dẹ́ni yẹn. Yẹmí Ògúnṣọlá show up with immediate effect. Let me see your logo. Once again, I recognize the president of Oluto uh, in the building. Oluto Omaba Vitagba Kingdom. Oluto Omaba. Yes, I cite you, Baba. Aha. Happy birthday, Narias. He's going number seven. This is up. It's offside. That is offside. Last one is offside. It's offside. No clue for anybody. Number seven is offside. This match is very tight. As the match is moving on, I recognize the present. Okay. Of our army. The soldiers uh, are here. Nigerian soldiers. I recognize the president of Nigeria soldier present here. Since we started the ball, they have been here. Been, wow, it's good. It's oh wow, wonderful. Freaky. Freaky. Ajikawo, that is number 10. Back to your coach. Number 10 of California. is trying to dribble number one and two, but unfortunately, number 41 catch the ball, number seven number again, seven. number seven again. Wow, offside, offside again. California, Russia line. Wow, line off. lẹ́ẹ̀kan sí i a kí àwọn ìjọba tí wọ́n wà ń bí lónìí nígbà tá a ti bẹ̀rẹ̀ bọ́ọ̀lù yìí làwọn sójà ti wà pẹ̀lú wa nítorí ẹni tó bá fẹ́ tasẹ̀ àgẹ̀rẹ̀ a kí àwọn ìjọba tí wọ́n wà níbí lónìí wọ́n wà ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin níbi.